ọ̀rọ̀ ń rán láàrin ẹran. ba ojú ẹ̀jẹ̀ tó bá ìrà yìí. Hmm. bọ́rọ̀ ayé ṣe rí nìyí you never can tell who is up next to mess you up. Ah. wọ́n ní ọ̀dájú ló bí ìkà bóyè ìkà ni wọ́ ọ̀dájú ni èmi ọ̀dájú ni mi ò ṣe ìkà fún mi ó dá mi lóró mo dẹ̀ máa gba ìsọ mi padà. therefore now there is no going back. sọ̀rọ̀ <laughs> please me talk uh, to my wife. Love boy, love boy. Jẹ́ kí n bá wọn yẹn sọ̀rọ̀ láti You know what? má wọrí because mo ti bẹ́ẹ̀ tẹ́kì ìyàwó ẹ̀ mo ti bẹ́ẹ̀ tọ́jú ẹ̀ ṣé ti gbọ́. dẹ́rìn òkú ẹ̀ àbáyẹ àbí dẹ́rìn kọ̀mọ̀wé ẹ gbà mí kẹ kí ló ń ṣe mí báyìí báwo lọ ṣe dẹnu lẹ́mi ah, ayé mà sí wá bàjẹ́ o ìwọ ọmọbìnrin jọ kí ni nǹkan tó ń wá pẹ̀lú mi gangan ṣé wọ́n ń yan ẹlẹ́mi ni nígbà tá a torí tiẹ̀ tá a fi èkó sílẹ̀ tá a wá sápamọ́ sí lọ́rin mi báyìí o tún wá lórí láyà o tún wá wá wá bí oh! o ò fẹ́ wá kílèmù nǹkan tí ò ṣe ti àbí o fẹ́ wá gbọ́kọ́ mọ́ mi lọ́wọ́ pátápátá àbí ṣé torí gbogbo òṣìṣẹ́ àti òṣìṣẹ́ látijọ́ ẹ̀ tí mo fi ẹ́ sílẹ̀ tí mo wọ ẹ̀rọ o tún wá wá mi wá bíbà yìí ẹ kò sí wàhálà ẹni yìí òun ló ṣe mọ ẹni yìí òun ló máa ṣe bọ wàá ó ti jẹ́ tọ́bọ̀ yẹn wà máa pe security fún ẹ sí. àwọn ètò ajẹ́ mi nìyà. obìnrin kìtìláyé. wá wá ìkìlẹ̀ burúkú tó òun the tó now. wá gbà ló dé. shut the fuck. shut up. tó lè sọ̀rọ̀ sí i èmi náà fẹ́ ṣe ìka tèmi padà fún ẹni nítorí o ti fojú mi rí àmì ẹ̀mọ́ o ti fojú mi rí èdè mú dẹ̀ fẹ́ gbẹ̀sán padà nù. yọ bẹ́ẹ̀ ṣe lè fún mi bẹ́ẹ̀ ṣe lè fún mi. Number 17, you want is truth. Can you come over there right now? What next? Let's move. gbádùn ìṣẹ́jú márùn-ún péré. Kàndéntìọ́lá ìrọ̀rẹ́ rọra ló gbà. Learn to hold yourself. Aláìmọ̀kan ò bọ̀dá. Anything under the sky. Promise, àdéhùn, mm-hmm. promise, àdéhùn. dead, sir. He's dead? Yes, sir. You, go inside. You, go inside too. Yes, sir. Hello, we're going Yes, yes, yes. sir, kò see anybody nílé yẹn, sir. What? Sir, empty. stuff. Wow. Okay, no problem. You know what? Uh, you call the ambulance. Call the ambulance. Wow. <laughs> Mission accomplished. Laying that document up. Like I said earlier, I'm prepared for this. did know? ènìyàn ló kọ́ ẹ ṣe mí níkà. ṣé o ti rí. ṣe ìbáyìí mi ìmọ̀ ọkọ̀ pa àkọ́tẹ́ ìfín lómi sá mi ìmọ̀ ọkọ̀ pa ẹ̀ṣà ìmọ̀ dídí mo ń gbé sá mi ìmọ̀ ọkọ̀ pa ẹ̀ṣà ẹjọ́. Ah mi ò gbàládùra kí ó yè bí ó bá ṣe dà wá láàbù sí bẹ́ẹ̀ ni ikú ẹ̀ ṣe máa yá sí. zero eight zero three three eight two three two two zero ni nọ́mbà tó o fi pè nígbà tó ṣe iṣẹ́ ibi ẹ̀ tán nọ́mbà náà dà. ẹ̀sà mi ìmọ̀ nọ́mbà tẹ̀ pé yìí nọ́mbà lórí èso àti ní four seven eight one four nọ́mbà mi ìsà ìmọ̀ ogun nọ́mbà tẹ̀ pé yìí. akọ báwo ló ṣe jẹ́ tó fi jẹ́ wípé orúkọ ẹ àdírẹ́sì ẹ àti fọ́tò ẹ ni wọ́n fi rẹ́gísítà síìmù yẹn. ẹ sọ mi rẹ́gísítà síìmù mi ò rẹ́gísítà síìmù yìí fi nọ́mbà bílẹ̀ síbi kọ̀ọ̀kan bí ìṣe kọ̀ọ̀kan sọ ẹ̀ṣà mi nítorí ọlọ́ ẹ̀ṣà mi bí ẹ̀ṣà mi nítorí ọlọ́. bóyá tó bá dé ọ̀run ló máa tó yí ẹ. Ah focus. ee eh, dimu Fọlá afa naba kí ló ṣẹlẹ̀ báwo ni wà. bàbá thank God o a ṣe àmú díẹ̀ díẹ̀. Mhm. Oh, focus um, with oh, my gina abeg i fit see small change i wan chow ibi tí a bá ti ń wà bẹ́ẹ̀ inú mi ti inú mi fẹ́lẹ́ gan-an mo kọ̀ pé ọmọ ìyá mi wà ní ìgbà kí n kọ̀ wá ṣe kí n kọ̀ wá gbà nǹkan sára kí n lọ wá nǹkan jẹ. Fọlá jọ má bínú ṣé wọ́n fi ṣe ẹ ni kò sí anybody tí wọn ò lè tọrọ owó lọ́wọ́ ẹ̀ gbogbo èèyàn ni wàá ṣàtọrọ owó ni advice mi fún ẹ tílu yóò bá sùn ẹ kó rẹ padà sábúlé yín náà dodo kó náà fi ń gbé lẹ́kọ̀ọ́. Um, focus ọ̀rọ̀ tó sọ ayé fi sáà ìdùnnú àmọ́ mi ní rírò tó dípẹ́ àkìtàn ni mí mo gbẹ̀gbin lọ́tún lọ́sì ẹni tó bá náà wá nǹkan kan ṣe kí ni kò ń kánà kò bá mi wá nǹkan tí mo ní kò bá mi wá nǹkan ṣe kí ni kò lè wá nǹkan jọjọ. hello àpò mi lélẹ̀ tọwọ́ bọ̀ kó mówó jáde mẹ́ ṣó ṣó ṣì ní ẹni why you dey do like that. stop now. Ah, ah. ẹ ká sàn fún. ẹ ká sàn jáde àná. ẹ jọ mo ní sim card tuntun. o irú èwo lẹ fẹ́ network o. any network. ok hundred naira ni o àdèmàbá yín register. ẹ wo ẹ mọ̀ kan kékeré yìí tó owó ẹ̀yin náà lè máa register fún mi ọ̀gá wọlé kò tó tọ́jà náà dictates mi ọlọ́run ò ní jẹ́ god forbid why tí n ṣe máa ṣe bẹ́ẹ̀. ayé aref kí ló ṣẹlẹ̀ ìwúrọ̀ ayédè ẹlẹ́dẹ̀ òní jẹ́bẹ̀ kí ni o kí ni o possible. ẹ̀wọ̀n tẹ bá rún un níṣẹ́ tí ó bá lè máa lọ o ṣebí kó ti bá yín forúkọ rẹ́gísítà sim ni ó kẹ́yìn ò fẹ́ forúkọ yín sí píkṣọ̀ yín kọ ṣé kémi lórúkọ kẹ́yìn ló píkṣọ̀ kálù Picture yá bi píkṣọ̀ tèmi ṣe ibẹ̀ ṣì wà rè ó ti ṣiṣẹ́ síìmù yìí ti rẹ́dì kí n ṣáà ti lórúkọ mi wọ tèmi nìdí chẹ́ńjì kékeré kan tí wọ́n ti lè fún mi chẹ́ńjì yẹn kẹ́ni kí lọ gbé ìyá mi wá màá lọ gbé ìyá mi wá màá fi wọ́n rẹ́jísítà fún mi. ọ̀nkú ẹ ṣe gan ṣe rí kún yẹn ṣe ṣọ́ pé máa bá mi ṣe ṣe ṣọ́ ní wàá ti máa ṣe five k. ẹ bàbá mo ti wọ ọwọ́ mi báyìí mo ti wọ ẹsẹ̀ mi báyìí. Mi ṣe irú dígbẹ́ five thousand naira cash máa fún yín. five thousand naira cash. Bẹ́ẹ̀ ṣe wà yẹn, ẹ má gbẹ́sẹ̀ mi tẹ̀ wá yẹn o. Kò sí problem, mo ti di Mario. Nǹkan mo ní gbẹ́sẹ̀ báyẹn lọ ni o, torí bẹ́ẹ̀ ṣe wà sí mo ti rẹ́dì. Ok, ìgbọ́sẹ̀ ti dúró bá. Ah! Ah, Ọ̀tá Jimá ni bọ̀bọ̀ yìí o, má wọlé mọ́ tó má kẹ́rù ẹ̀ sódà ẹ̀kú ti yàgò ẹsẹ̀ wọ́n géètì mi ni àtijọ́ àti mú mi débẹ̀ ẹ̀ ìfọ̀tí ló ti kọ́tẹ́ èso sàn wọ́n géètì mi ni sàn ìṣàlù mi torí ọlọ́run. o ti yé ẹ sè é ọlẹ́ ìṣàlù my friend bá mi ọ̀rẹ́ fara rẹ̀ pamọ́. báwo ni brita sọ yìí látọjọ́ tí mo ti rí mi ò rí rí mi ì rí kí n àtijọ́ àti mú ni ọjọ́ táwọn ìyẹn ṣàdínkù mo ń tọrọ mi. ní sùúrù calm down sórí bó ṣe bẹ̀rẹ̀ sí sọ̀rọ̀ sí i ó dáa O máa jẹ́ kí n lè ràn ẹ́ lọ́wọ́ now ọmọbìnrin yẹn báwo gangan la ṣe lè rí báyìí báyìí. ẹsẹ̀ ah, á mi ìmọ̀ mi ìrírí mi ìmúrúkọ mi ìmẹ́bí èmi ìmọ̀ kankan mo kọ̀ ṣalábàápàdé ẹni mo fẹ́ jẹun èmi ló ń pa mí tó fi sọ pé kí bóun ṣe tí mo fi gbà á mi ìmọ̀ kó bá padà lẹ́yìn máa kó bá mi sà mí stop it ah! nígbà tí mo bá tọ́ sí ọ ẹ tó yà bá bá ẹ wà jẹ́wọ́ bá ṣe máa rí ọmọbìnrin náà bá mi sọ̀rọ̀. ẹ sọ ẹ jọ ẹ jọ. corporal. promise. corporal. promise. àdéhùn. ohun tí a ò mọ̀ ló ń ṣàgbà wa ìyókùn òde kì í dàgbà ju ohun tí ó mọ̀ lọ. mi ò regret kankan tí mo ṣe mi ò kábàámọ̀ kankan and if he wants to blame me just wait a minute and walk in my shoes. bá yọwọ́ bí iṣẹ́ kúrò kí nìkan tó fẹ́ ṣe gangan. You are sorry. I'm um, sorry, sir. You are sorry about what? O sorry kò mad. Àbò sorry parí ẹ̀ ò pé. Àbò sorry kò rí ẹ̀ ti dàrú. Àbí kí ló ń bá mi sọ? Kí ni reason tó bá fi wọnú ọ́fíìsì mi láì kanlẹ̀kùn tó kàn déédéé já wọlé bẹ́ẹ̀? kò tẹ̀ wá yé mi gan báyìí. kò ní yí ẹ kò ní yí àwọn fámìlì ẹ kò ní yí ẹ kò ní yí àwọn tán yẹn. mo sì já lọ ọ́fíìsì mi yẹn orí ẹ̀ dàrú ni. abẹ́kìlì tí wọ́n gbélé ìnà ṣé torí àǹfààní tí mo ti fún yín tí gbogbo yín kan wọnú ọ́fíìsì bó ṣe wù yín abẹ́kọ̀ọ́. bí mo ṣe ń wo ẹ̀yìn jáde síta. bó ṣe rí orí bí ajé yẹ kó tó gbòjẹ pa bẹ́ẹ̀ ṣe balùbalù náà. bọ́ kí ni right tọmọ yẹn ní láti wọnú bíbá láìkanlẹ̀kùn. fantastic péjú ọmọ bá mi bí léèrè pé kí ni right tó ní tó fi wọ bí láìkanlẹ̀kùn bá mi bí náà kí ni right tó ní náà. ó dẹ̀ tún máa sọ̀rọ̀ ní eh, àwọn kan ṣe torí pé o ti ń bá wọn ṣeré mo hope pé mi sí lára wọn tó ń sọ́ṣà. tó o bá tó o bá ti rò pé ò sí lára wọn ò sí lára wọn nìyẹn kò yẹ ẹsìn olúkálùkù ló máa mọ bí lẹ́gùn ẹ̀ ṣe tó bá ti mọ̀ pé lẹ́gùn ẹ̀ ò sí lára o dà kan síbì kan o fẹ́ késo tó wà ń bẹ̀ kò lè wọ̀ tí bí wọ́n ti gbìn ó ló lè fẹ́ kò yìí. sórí mi tó set rọ. o fẹ́ máa lọ mm, kò sọ àṣekì ṣe ìtòrí ọmọ yẹn sá. àtọ. kò sọ àárẹ̀ àárọ̀ lẹ àárẹ̀ àárọ̀ lẹ ọmọ mi láì wọ bọ́bọ̀ wòran eh, kò pọ̀ jù ó dẹ̀ ṣẹ̀ dànù ti dáhùn kan báwo ni mo fẹ́ gbé ọmọ yìí o. promise àdéhùn promise àdéhùn àdéhùn àdéhùn. Can you just please stop embarrassing me and leave me alone? Ṣé dandan ni? Dandan ni Dérìn. Dérìn dandan ni. Nígbà tó bá ní kí fiẹ́lẹ̀ kí n máa lọ sìn, ta ni mo fẹ́ lọ bá? Ẹ. Ẹ dúró náà, ṣé ọ̀dẹ̀ lẹ pè mí ni? Ẹ rò pé lè tún mi ní aṣọ ní gbangba kí wọ́n máa daṣọ bò mí ní kọ̀rọ̀ no kò possible ẹ ti gbọ́. ok dẹ́rìn dúró dẹ́rìn dẹ́rìn dúró dẹ́rìn dúró torí gbogbo eléyìí tó sọ yìí kò dẹ̀ yé mi mọ́ kò yé mi mọ́ ẹ́ wo bí wo bí wo dẹ́rìn dẹ́rìn ara nǹkan tí mò ń sọ náà nìyí agídí ẹ̀ ti máa ń pọ̀ jù agídí náà èèyàn máa bẹ sọ̀rọ̀ wá máa lagidi ṣé wọ́n tí mo fẹ́ fẹ́ rè pẹ̀lú agidi burúkú tó ń lò yìí kó dànà áhùn. kí ni àmójúkúrò nǹkan tẹ́ ẹ̀ ń sọ pé mo wọnú ọ́fíìsì mo kọ́ ẹ̀yìn àti obìnrin mọ́ tó bá yẹ pé mi ò wọlé ṣẹ́jú máa jọ ní àjọṣepọ̀ nínú. you see wọn náà gbọ́rú ọ̀rọ̀ tó ń sọ ṣé promotion tó ń lé ní ọ́fíìsì ṣé yẹn òun important sí ẹ mọ́ àbọ̀ ọmọ bẹ́ẹ̀ ni tó sọ pé ibi àtẹ̀jọ́ ń ṣèrànù yẹn ṣe jọ jẹ́ ọ̀gá ló jẹ́ sí ẹ náà irú mo ṣe lálé ẹ̀ ń sìn nígbà tó rí mi pẹ̀lú ẹ̀yẹ̀ ń sìn ní tí mi ò bá ṣe bẹ́ẹ̀ yẹn pé promotion yẹn máa padà bọ́ sí ni ẹ ó dẹ̀ mọ́ ọmọ yẹn pẹ̀lú mi tẹ́lẹ̀tẹ́lẹ̀ ó dẹ̀ mọ́ pẹ̀lú mi ó dẹ̀ ní nǹkan kan tí mo bẹ́ẹ̀ sọ lórí ẹ̀ wọn ò dẹ̀ bẹ̀rẹ̀ sí ní ṣe gbogbo eléyìí tó ń ṣe mo ṣáà dẹ̀ ti bẹ̀ẹ́ pé kó má bínú kó tó nípa kóòlù ọ́fíìsì náà mo ti ń pè ẹ́ ò gbé kọ́ mi kí ló dé ṣe bẹ́ẹ̀ tẹ̀ ti sọ pé ẹ ti sọ fún pé kó má dà yín láàmú. mo ti ní kó má dà mí láàmú mọ́ mo ti tún gbọ́dọ̀ ti sọ fún ẹ náà tẹ́lẹ̀tẹ́lẹ̀ mo ní kó má dà mí láàmú mọ́ bọ̀ṣẹ́ ọjọ́ téèyàn bá ṣe foundation tó bá bẹ̀rẹ̀ lé sọ́jọ́ ẹ̀ náà ló máa kan páànù sí i ọjọ́ yẹn kọ́ náà díẹ̀ díẹ̀ díẹ̀ díẹ̀ díẹ̀ ni nǹkan máa ṣẹlẹ̀ mo dẹ̀ ti bá sọ díẹ̀ díẹ̀ díẹ̀ díẹ̀ dán díẹ̀ díẹ̀ náà ni mo padà lé náà o dẹ̀ bẹ̀rẹ̀ sí ní ṣe gbogbo eléyìí tó ń ṣe ìwọ ta nífẹ̀ẹ́ sí ní ká bíìdì hóòmù wa a máa bíìdì ẹ̀ díẹ̀ díẹ̀ díẹ̀ díẹ̀ ni o dẹ̀ bẹ̀rẹ̀ sí ní lagídí. ṣé tí bínú sí i. báwo ni mi ṣe ní bínú mo ti bínú díẹ̀ náà wọlé àbí kí la fẹ́ ṣe. gbogbo àwọn ìpín àtàkùn létà ń ṣe fún ẹ náà ní tó fẹ́ mọ̀ ẹ pé kò bó ṣe lè wù kórí ó máa jù báyìí lọ létà obìnrin nǹkan kékeré àti ti nínú obìnrin ẹ̀ ń rínú gbọ́rọ̀ sí i. so happy for you àmọ́ báwo ló ṣe ṣe tó ń fi promote ẹ̀ ń bíṣẹ́. ẹ wo mo ṣiṣẹ́ mi gẹ́gẹ́ bó ṣe yẹ kí n ṣe mi ò kì í ṣọ̀lẹ mo ń débi iṣẹ́ lásìkò bóyá àwọn nǹkan tó ń rò mọ́ mi lára ni. èèyàn hmm. tán rẹ bí ìyá àbèjì ó jẹ́ ń sọ fún ẹ ìwọ́gán fi ẹnu ara ẹ sọ o lẹ́yìn mẹ́wàá ló wà níbi iṣẹ́ yẹn ẹ̀yìn méjì péré náà promote ó jẹ́ jẹ́wọ́ tí ọ̀kan bá wà láàrin ìwà àtọ̀gẹ́ ẹ. ẹ wo favour ni anu ni mo rí gbà mú nǹkan tẹ̀ ń sọ yìí kò tiẹ̀ yé mi ṣé inú yín ò sórí rẹ mi ni. inú mi ò ṣe ní dùn tó bá níta ni ẹ̀ dùn jù èmi ni ṣùgbọ́n kan tí mo kàn ń béèrè lọ́wọ́ ẹ tí kòkó bá wà láàrin wọn ọ̀kẹ́ jẹ́ kí n mọ̀. sista mi sista mi ẹ̀wọ̀n anyways kò sí kankan láàrin mi àti ọ̀gá bóyè o àwọn tí wọ́n promote mi wọ́n ránṣẹ́ takuntakun tí mo ṣe torí ẹ̀ ni wọ́n ṣe promote mi ọmọ ìgbọ́dọ̀ ẹ̀ sọ ìkó ẹ̀yẹ mi because I had a busy day today and mo fẹ́ lọ sùn tó o bá gbọ́ mi mo ti gbọ́ ẹ ẹ wá ná kọ́ládé dé bíbá ẹ láàárọ̀ ó béèrè ó dẹ̀ fi yé mi pé òun pé ẹ pé ẹ pé ò gbé kọ́ ẹ ó ní kó má ṣe pé torí pé bí o ti ń fẹ́ ọ̀gá ẹ ló ṣe gbé kọ́ òun mọ́. oh god ṣé kọ́ládé ló sọ gbogbo ọ̀rọ̀ òṣìyìn fún yín àbí ah. kò sí wàhálà ewu ó dàrọ. èmi ló bá sọ̀rọ̀ bẹ́ẹ̀ yẹn àbẹ́ ẹ máa gbọ́ mọ́ ni kan táwa ti ṣe ṣe sẹ́yìn irọ́ wo ló fẹ́ pa táwa ò ti parí ẹ̀ rí ó máa wò ó bá mi mọ bó ṣe ń lọ. kálí bèbí ẹ wúwo rẹ ìlú búra dáadáa oṣù tó ń ṣe kiri náà kí ló dé tó ń fẹjọ́ mi sùn káàkiri náà ṣé wọn kì í mọ̀yàn ni mo mọ̀ ẹ́ rí ni kí ló dé gan-an mo ní mi ò ṣe mọ́. adéèrè o ṣe máa sọ pé ò ṣe mọ́ o ò lè sọ pé òṣì o kò má dédé jó máa sọ pé òṣì mọ́ ṣàánú èmi náà náà kí ló dé kí ló ṣẹlẹ̀ tó bá ṣe ẹ̀ sọ fún mi máa bẹ̀ ẹ́ ah, ah, àwọn ètè yín ò lè ṣe kó má jà ẹ̀bẹ̀ náà ni máa bẹ̀ tàdé máa parí ẹ̀ síbẹ̀ ṣàánú mi bébì má ṣe. ó ṣe mi fi mí sílẹ̀ mo ní mi ò ṣe mọ́ èmi mo ní life mo lè decide ẹni tó bá wù mí kí n bá lọ. àwọn ah, má decide ọ̀nà òjò tèlè sísọ burúkú tó máa padà regret má decide baby jọ forgive me tí n bá ṣe èmi rè níwájú ẹ mi ò i mean mi ò ní ego i'm not the proud type mo máa apologize àdèmà parí ẹ mo fọ́nà bàbẹ̀ ẹ́ wọ́n ti mú iṣẹ́ ni má bínú bíbí. mi ò tẹ́lẹ̀ má sọ́kọ̀ mi jẹ́ kí n sọ̀kọ̀ fún ẹ níjọ́ tí mo bá rí ẹsẹ̀ tí mo bá rí fìrífìrí ẹsẹ̀ nílé wa yìí ọjọ́ ẹ̀ ló máa mú mi. dínrín. mo ní kò sí nǹkan láàrin èmi àtọmọ ẹ kọlíìgì mi ló jẹ́ níbi iṣẹ́ ah, ah, mọ́sù pa mi ni kí ló ń pè ní pa sọ́gà kí ló um, sista Moyin ẹ má bínú pé mo fẹ́ interrupt yín torí kò sí ohun tó kàn mí pẹ̀lú nǹkan tẹ́ ń sọ àmọ́ eléyìí ó kàn mí díẹ̀ torí mo mọ ọ̀nkù bóyè. wọn lè ṣe gbọ́dọ̀ dáadáa yẹn o àyèrè àánú abacha yamayama ni never on never ṣerú ẹ̀ ala. ọmọ ni ẹ orí ẹ pé pẹ̀lú ohun tó sọ yẹn. Ah, ah. èmi mọ̀ yín. o mọ̀ pé ìrànù lọmọ yẹn sí mi ah, ó mọ̀ pé ọmọ yẹn àbàṣà ló jẹ́ sí mi. ẹ nà ó. mi ò lè ṣe àbí. never. bá mi sọ fún dáadáa. òun mọ̀ ló ń sọ fún ọ̀yàn. jẹ́ kó gbọ́ ẹ wò sísá mú yín mo fẹ́ kẹ́ fọkàn yín balẹ̀ ọkọ yín ojú nira nù kò tẹ́ ẹ ṣe irú ọmọ yẹn ẹyin ìrèzì ẹ̀ kó nínú máìdì. mo sọ sọ sọ sọ sọ òun ló fi tí ara ẹ òun ló fi gbọ́ yẹn èmi á máa fi àbàṣà máa máa fẹ́ràn nù káàkiri ó wá jẹ́ pé ará àta ló ṣẹ̀ṣẹ̀ ń sọ fún ẹ wípé mi ò kì í ṣerú èèyàn bẹ́ẹ̀ ó dẹ̀ yẹ̀yẹ́ mi ń bí so o trust mi mọ́. ẹ bẹ́ẹ̀ ni àbàṣà ah, ẹ <laughs> eh? ọ̀gá ọ̀gá ọ̀gá ọ̀gá ọ̀gá ọmọṣẹ́ ọmọṣẹ́ ọmọṣẹ́ wọ́n ṣe kó máa gbọ̀n tẹ̀lé ra wọn kiri nìyẹn táwọn máa para wọn àtọmọṣẹ́ tí wọ́n máa fi gbé wọn kí ni hmm? ẹ hmm? ìṣòro tí máa ń ní nìyẹn ó mọ̀ pé each time tó bá ti ń sọ̀rọ̀ yẹn máa ní ò understand nǹkan tó sọ nítorí kò yé mi wọ́n ń gbé nǹkan èmi àtọmọṣẹ́ mi ń gbé nǹkan wọnú ara wọn gbé kí ni wọnú ara wọn. ẹjọ́ ẹ là ń fún wa kí ni nǹkan tẹ̀ ń gbé wọnú ara wọn kí ló ń gbé wọnú ara wọn gangan kí ló ń gbé wọnú ara wọn mi you understand. kò sí wàhálà ẹ̀yin méjèèjì yẹn máa díbọn fún mi kẹ máa ti fún mi. èmi ẹjọ́ ẹ máa kó mi mọ o kò yé mi o ẹ mọ̀ pé ọmọ kékeré lèmi àwọn ti dàgbà ó lè yá wọn. máa wo bí wo bí ìdójútì ni mo rí nǹkan rẹ sí kí ló ní tó ṣe báyìí mọ yàrá àtà ló yẹ kó ṣẹ̀ṣẹ̀ máa sọ bí mo ṣe jẹ́ fún ẹ so wà nínú ilé gẹ́gẹ́ bí ìyàwó mi sìn o trust mi mọ́ kó dáná o. Hmm? mi trust ẹ trust ẹ bọ́ ọmọ tá à ń sọ̀rọ̀ nípa yìí mi ò trust ẹ eh. àwọn ọmọ ayé ìsìn yìí wọ́n ti desperate jù eyín ò lè sọ nǹkan tó lè ṣe eh. Ah, eh, ẹ ẹ jọ torí ọlọ́tún wọn bá sọ pé wọn ò ṣe tọmọ yẹn bá yìn sí pé òun fẹ́ ṣe ń kọ́ ẹ̀yin ọkùnrin ẹ wíìkì ẹ kò yín sì fi láti resist temptation obìnrin. ebi ò wíìkì o. Ah èmi ò wí ko ọlọ́run má jẹ́ ríbe o tó máa fi agídí ó máa fi bọ́ ṣòkòtò mi ni àbọ̀ máa fi agídí ó máa fi gbé nǹkan mi jáde. tó bá tẹ̀ gbé jáde. tó bá dẹ̀ fi agídí gbé nǹkan mi jáde kò ní gbérí. tó bá gbérí ẹ̀gbọ́n kò lè wọnú bẹ̀ torí ẹ̀ ní ṣe. ọlọ́run máa jẹ́ máa rí tó bọ́ra lẹ̀ nǹkan mi wá gbérí tán máa nígbà tó sọ pé bí àmì ojú mi ti ojú mi ti fọ́ àbí bí àmì ò nǹkan mi wá gbérí tán máa wá mú máa wá ti bọ inú nǹkan tiẹ̀ ọlọ́run máa jẹ́ ní oṣooṣù ọkùnrin bẹ́ẹ̀. ẹ wo madam ẹ fún mi balẹ̀ yìí tèmi wù yìí ah ó yẹ ẹgẹ bá ti ẹ wò kán láwọn lọ ọ̀sẹ̀ kan ó yẹ kẹ máa sùn ní kẹ máa gbádùn ní. ọ̀sẹ̀ kan kí ló ń sọ àbọ̀dún kan ọdún kan oṣù méjì kí ló fẹ́ ah, máa rò nírò. wọ́n lè ṣera ró bó ṣe wà. Ah, ah, mi ṣe lè ṣera ró nígbà tí ìṣọ́gbé mi ò níyàwó lé kí ló wà lára obìnrin tó wà níta tí ò sí lára ẹ̀. kò yé mi o ẹ̀yin tẹ fáì jù <laughs> ẹ pọ̀ jù ẹ fáì jù lè yọ. ìmọ̀ ìkúdà sọ̀rọ̀ mọ́ náà. ẹ jẹ́ ẹ jẹ́ ẹ bá mi gbé lórí ẹ̀ á ti fẹ́ máa gbé lórí. <laughs> ẹ̀rí náà ti rán ilé ti ẹ̀ tètè ṣe gíá ah! ẹgbẹ́ wa. ọlọ́ọ̀bà ló kò wà lára nílé ni bí wọ́n ṣe máa ń bá mi fa wàhálà ni ẹ̀. ọlọ́ọ̀bà ló ní kò wà lílé ni. ẹ̀gbọ́n ah! hmm? so lóòótọ́ lẹ́yìn àti dín yẹn sí ní kankan á sí ní kankan. èmi rò pé wàá kàn ni. Ah! mi ò rún lọ́tọ̀ kò sí kankan láàrin wa lọ́tọ̀. yes. èmi láìpẹ́ ọmọ yẹn. mi gbọ́ mo like ọmọ yẹn gan ni sẹ. mo like ẹ ọmọ wo. dìrín. ọmọ tó sọ́ọ̀sì tó ní àbàṣà ni tó ní ìranù ni. ẹ fúnrú yín àbàṣà ni fúnrú yín gan ọ̀rẹ́ gbọ́dọ̀ máa bá ru yín dùn ṣe bẹ́ẹ̀ yẹn. fúnrú mi àbàṣà ni. ẹ àgbàlagbà lẹ ẹ mọ̀ báwa ṣe kéré. fúnrú wọ kì í ṣàbàṣà ìwọ lè jẹ ìranù ó lè jẹ àbàṣà. irú ọmọ yẹn ò ṣèrànú lọ́dọ̀ àwa. Mm. ẹ ìjọ ìjọ ìjọ mo like mo like gan. kí ni àwọn nǹkan tó like lára ah! ọmọ yẹn ní ṣe bàbá ṣé burúkú wà lára ẹ̀ tó tọ́ ní bọ́m̀bẹ̀ ṣé yóò rí gbogbo wájú àtẹ̀yìn ẹ̀ ni ó dẹ̀ tún ní fine face. mi ò wo wájú ẹ rí o èmi wo ẹ̀yìn nígbà tí mo níyàwó ilé bóyá bó ṣe sọ iṣá èmi wo wájú ẹ máa wò ó ẹ máa wò hmm? ah, <laughs> kí ni fẹ́ máa wúwo ọmọọṣẹ́ mi ṣé bó ṣe trust mi tán ni ìwọ tó gbẹ̀rí mi gẹ́ǹsì kí ló fẹ́ jẹ kí ló fẹ́ kí ló fẹ́ kí ló fẹ́ jẹ. Ah, ìwọ̀nba ní nǹkan dùn mọ́ ọ̀rẹ́ wa. ọlọ́run báwo mo fẹ́ rí ọmọ ọmọ ni mo fẹ́ gbé sùn báyìí lọ. <laughs> ọmọ bíi ti báwo kí lẹ fẹ́ fọmọ ṣe. má bá mi sọ̀rọ̀ dáadáa o gbogbo èyí tó ń pariwo virgin ni mi virgin ni mi nǹkan kan tó ń pariwo bẹ́ẹ̀ dépò gbé certificate dání yẹn ní kí ni ọmọ alálùbáríkà wò rí. kí lẹ fẹ́ fi ṣe. ọmọ olóríire wò rí. kí lẹ fẹ́ fi ṣe. kí lẹ fẹ́ fọmọ ṣe báyìí. ó gbẹ́nu sọ̀rọ̀. Ah, ah. hello baby. hi. <laughs> o ò lè mọ bínú mi ṣe dùn tó tí mo jù sí ẹ lọ́wọ́ kan tó dẹ̀ hàn. Oh. ẹ baby ṣe wà pa. i'm fine. o ṣàdàmọ̀ra ẹ. yeah. oh fantastic what's your name. cynthia. oh cynthia baby. yeah. <laughs> my name is boye. hi. Mm, boye akínpẹ̀lú. nice meeting you. ah baby ibo ló ń lọ ṣé mo lè gbé ẹ. Ah, mo ń lọ sí ibì kan bẹ̀yẹn ni mo dẹ̀ ti ń dúró de bike látàárọ̀ wọn ò wá mí tẹ̀wọ̀n bóyá wọ́n wà on strike gan. ṣé o mọ tó fọ́ ni tí mo bá kọjá ń bí nsìn tọkùnrin kan tó rí ẹ pé bíi tèmi tó bá wà lọ́ọ̀kan yẹn tó bá rí mi ó máa yàká sí mi lọ ni ó máa yàká sí mọ́tò mi lọ ni pé ah bọ́bọ́ yìí bá gàn torí ọlọ́run ó dẹ̀ rí babe tó dúró bẹ́ẹ̀ bó ṣe sex tó yìí ó dẹ̀ ah. filẹ̀ ó dẹ̀ lọ ah no no wọn ò tọ́ mi bẹ́ẹ̀ ọmọlúwàbí ni mi wọ́n tọ́ mi dáadáa ṣé mo lè gbé ẹ e níbi tó bá lọ. Ah, why not mo ti dúró sí báyìí for the past fifteen minutes mi rí báyìí mi rẹ ní ah. ẹ tí wọ́n fẹ́ ṣàánú mi rà tẹ́lẹ̀ bóyá torí tèmi gan <laughs> jálọ jálọ bíbí ẹ ṣe gan <laughs> ah. bọ́lẹ̀ bọ́lẹ̀ bọ́lẹ̀ bọ́lẹ̀ now. bọ́lẹ̀ bọ́lẹ̀ bọ́lẹ̀ kẹrẹ <laughs> ọmọọṣẹ́ mi ni ọmọọṣẹ́ mi jókòó síwájú thank you ó dáhùn kò dáhùn má wọrí bébì pẹ̀lẹ́. Ah. ọmọọṣẹ́ mi ni tí o bá dáhùn dáadáa ti stress ara wa gan ní ẹni iṣẹ́ yẹn ti pọ̀ jù ọ máa ń lọ káàkiri ni ohun tó fà á nìyẹn sorry baby ọmọlúwo ni ẹ ọmọ oh, beautiful gan ah. o ojú ẹ̀ tẹ̀ jọ bíi pé virgin ni àbí báwo. virgin náà ni. ní tá bá pè bẹ́ẹ̀ bọ̀kásò tó ń kọ́ kò sí tó jọ bí àbí. Ah, other side ni. other side ni ah o ṣe gan. other side ni nice one. kì í ṣe é pé bóyá hmm, ó ta flag lọ́wọ́ yìí. Ah! other side ni o dẹ̀ ni flag <laughs> mo ṣe ya mo ṣe ya mo ṣe ya mo ṣe ya orí ah! kò rántí kò rántí gbóhùn òní. hello. Hello? Yeah, I'm okay. Good. Ẹ ṣe kan. Yeah, mo ti ṣetán bit tí mo wà, mo ti Okay, ẹ fẹ́ kí wọ́n bá yín. Ah. Màá wá létà nìyẹn because mo fẹ́ sáré délé sí mo fẹ́ ṣe nǹkan, tí bá ti ṣetán màá wá. Yes, ẹ send address to me. All right. Thanks for the ride. Thank you so much. <laughs> All right. See you soon. Bye. Okay, pẹ̀lẹ́ díẹ̀. Màá dẹ̀ my pẹ̀ ẹ́ ṣo Ah, but ó dùn mí díẹ̀ o. <laughs> Ó dùn mí díẹ̀ kò sí wàhálà. Tó bá dẹ̀ mílíọ̀nù àyè máa pẹ́ ní ìlú yìí dáadáa tó tiẹ̀ tó bá ti parí ẹ̀ jẹ́ kébìrì yẹn. kò sí problem ẹ má bínú ní nǹkan tí mi ń bọ̀ wọ́n kó máa wá. mo understand oye mo oh, understand. ok ok dear o ṣe gan in fact ah o dẹ̀ ń dùn mí mo yẹn ń wo ẹ̀yìn yẹn lọ. sọmọ ká dójú tì mí ni. dẹ́rìn kí ni nǹkan tó ṣe bíi fún mi ṣó fẹ́ dójú tì mí ni ó fẹ́ yẹ̀yẹ́ mi ni káwọn èèyàn máa lọ máa bọ̀ sí kí wọ́n bẹ́ẹ̀ níbi tó jókòó sí ìsìn kọ́ máa nà ká àbùkù sí mi àbí. mo ti mo ti dé reception wọ́n sọ pé kò sí rúùmù kankan lẹ̀ torí ìlú ṣe mú mi jókòó sí bíbẹ̀. wọ́n ní kò sí rúùmù lẹ̀ tí bá débẹ̀ yẹn sìn kan tí bá débẹ̀ sìn kan àbẹ́bí tí mo sọ pé kò lọ gbarú ṣé mo gọ̀ ni mo lè ní iye kíye tó bá wà lẹ̀ tí wọ́n bá fẹ́ san kó san wá débi ìsìn ó sọ wípé kinní kankan ẹ lọ síbẹ̀ wọ́n ní kò sí rúùmù lẹ̀ wọ́n ní kò sí rúùmù lẹ̀ wò lè wá sókè kó kọlẹ̀ kó wá bá mi ń bẹ̀ àbí kí ni mò ń ṣe ń bẹ̀ kí ni mò ń ṣe tó wá jókòó síbi tó ń sunkún tó ń tan ara ẹ̀ jẹ dídé kó jẹ́ ká lọ sókè jọ. mi ò lọ bí kankan mi ò lọ bí kankan ṣe bẹ́ẹ̀ fàlejò yíyan mi lójú ṣe bẹ́ẹ̀ ti ṣe kọ́tà bẹ́ẹ̀ ṣe. kí la fẹ́ ṣe ọmọ tó rí ẹ̀ ti ọmọ tó ń ṣe kí là ṣe ọmọ òṣì tí ò mọ déètì pèrè tó sọ fún mi pé òun ṣe nǹkan oṣù lọ́wọ́ òun mọ̀ kó má tètè wá ṣé kò mọ déètì ìgbà tẹ́mi pè kò ṣe sọ pé ní ó máa wá àbí kò ní wá ṣé tó bá sọ pé òun expect ẹ̀ ṣé mi á gbé mo tún kọ́kọ́ lọ drop ẹ̀ lé èmi tún wá síbí mo ṣẹ̀ṣẹ̀ tún wá pè wèrè tún wá bọ̀ bí ara ò tí ẹ̀ rìn kò tí ẹ̀ fún lára kò yẹ ẹsìn ó ti lọ bó ṣe máa lọ jẹ ká wọlé ní tiẹ̀ ṣòtí ẹ̀ sọ wò lè wà ní gbèsè káwọn máa lọ máa fọkàn sọ bó kò sí rúùn kí ló fẹ́ máa wojú òun ló fẹ́ máa fi wò mí tí mi ti fẹ́ fọ̀rọ̀ mi ṣe tẹ́ ẹ̀ bá rà dùn ẹ̀ fòbẹ̀ ṣe bọ́. dèrè ò ń pòwe ni àbò pọ̀fọ̀ èmi ni tèmi ò bá rà dùn màá fòbẹ̀ ṣe bọ́ torí kí ni kí ló tó ah, á downgrade ara ẹ̀ yóò mọ̀ pé nítorí tiẹ̀ gogogogo ni mo ṣe dúró níbi tí mo fi sọ gbogbo nǹkan tí mo sọ yẹn mo fẹ́ lè dànù ni irú ọmọ yẹn ìwọ náà rí ni ìwọ wọ́rẹ́ kó wọ ọmọ yẹn náà wọ́rẹ́ kó wò ó mo fẹ́ kó sọ lójú ẹ̀ ni kò ní bá mi ṣépè fún pé àbólórí burúkú ni nígbà tó mọ̀ kó ṣe menstruation kí ló dé tó tẹ̀lé mi débi ìgbà tí ò dẹ̀ ti sírù kankan jẹ́ ká lọ sókè jàre dèrìn dèrìn dèrìn dèrìn dèrìn ó mọ mú in níbẹ̀ tó mọ ń protect ẹ̀ gbogbo nǹkan tí mo ṣe torí tí ẹ mo ṣe lè nà <laughs> kí ló sọ̀rọ̀ mi ó lé lọ́dún ní jẹrẹ ọlọ́run pẹ̀lẹ́ bíbí pẹ̀lẹ́ bíbí ìyá pẹ̀lẹ́ jẹ pẹ̀lẹ́. òbírí ọlọ́jà bára dúró obìnrin máa dùn mo gbẹ́bí obìnrin obìnrin máa ṣe bá mi jà ẹ̀yin níyà gbogbo ayé ẹ má ṣe dọ́nà mi ẹ̀jẹ̀ kan náà mi yá. ṣáà ni lo ṣe nǹkan tó gbé wa wá sínú ìlú yìí

gospel dey wey we understand now ṣòde wà lọ́dọ̀ I don't. ń gbé àjọ ń sùn àjọ ń jí òun lájọ wà bí ń sìn kò sẹ́yìn bọ́dù bí àpèmí àti àjọ náà ó dẹ̀ kó gbogbo ẹ̀ sára gbogbo ẹ̀ bẹ́ẹ̀ rí lòlòlòlòlòlò ìyá jẹ mímọ́ jù torí tiẹ̀ ó mọ gbogbo nǹkan tó ṣẹlẹ̀ lálẹ́ àná náà padà padà wọlé náà ṣé mo fọwọ́ kàn ṣé mo bẹ́ẹ̀ fà á tí mo bẹ jà mo lọ wẹ̀ mo sùn ọ̀rọ̀ mi ni o ìgbà tó jí sí mi ọ̀rọ̀ iye ló máa fún mọ̀ pé kì í ṣe gbogbo àmọ́ fẹ́ dẹ̀ láàmú kì í ṣe gbogbo àmọ́ fẹ́ bá ẹ lájọṣepọ̀ lásán pé kì í kàn bó tójú mi kúrò torí mo fẹ́ fẹ́ ẹ torí mo fẹ́ fẹ́ ẹ ni ìwọ tàbí kókó jẹ́ ká gbádùn àdùn relationship èlò bẹ̀rẹ̀ sí ní sọ pé ẹ fẹ́jì ní mi ò fẹ́jì ní mi ò kò tí ìyá o kò ìyá o ìjọ́ wo ló fẹ́ yà ìjọ́ wo ló máa yà ọ̀gá don't even go there at all ṣé torí pé mo sọ fún yín pé kẹ́ ní sùúrù fún mi lẹ́sẹ̀ wá fojú mi rédèrèdè kiri àbí ẹ wò no problem ẹ lè continue bóyá kẹ́ máa ṣe náà lẹ ti ń ṣe yẹn no problem. kí là ń sọ̀rọ̀ kí là ń sọ̀rọ̀ gbogbo ti ẹni ló dé tí mo bá nífẹ̀ẹ́ mi máa tẹ̀lé àwọn hein? Délé. Ok, ìwé tó kọ. Délé. Kí ni wéyìí? Panic wá jókòó Délé. Mi ò jókòó. Okay, please sit down. Please sit down. Délé. Délé. Kí ni tí ṣé wọ́n ló rò pé púpọ̀ nínú àwọn ọkùnrin tó wà ta ṣòro kan rẹ́dì láti fẹ́ fẹ́ jí nǹkan sílẹ̀ orùkàn orùkàn ráyè gbogbo yẹn sí nítorí gbogbo nǹkan tá a máa ń rò ní wípé tó bá ti pẹ́rẹ́ ní virgin pé òun ètí rẹ̀ nìkan kan tó gorí òun gbogbo ẹ̀ ó dépa síbẹ̀ nǹkan mi la máa rí a máa rí bí wọ́n fi ṣe ríṣùà ni bẹ́ẹ̀ ni wọ́n kẹ́ ìyá síbẹ̀ ni ta ló máa lọ gorí ìyá ẹ ọlọ́mọ kébi gorí ìyá ohun tí gbogbo wọn máa ń sọ káàkiri ta nìyẹn amẹ́mi lè gorí ìyá nítorí mo nífẹ̀ẹ́ ìyá mo lè gorí ẹ̀ pẹ̀lú bó ṣe jẹ́ yẹn náà nítorí pé mo nífẹ̀ẹ́ torí mo fẹ́ fẹ́ sílẹ̀ ni mo fẹ́ fi yan gan ni mo fẹ́ kó jẹ́ ohun ìdùnnú ni pé ìyàwó tó wù mí gangan tí mo ṣe wedding pẹ̀lú ẹ̀ ooo èmi fúnra mi ló ni mo já ó tán ohun tó wà lọ́kàn mi nìyẹn kì í ṣe pé bóyá mo fẹ́ fẹ́ lásán pé òkè ni tó bá rẹ̀ ni pé kò sí problem kò sí wàhálà náà tó bá rẹ̀ ni kò sí wàhálà èmi ara mi ò ń gbọ̀n gbọ̀n gbọ̀n gbọ̀n gbọ̀n gbọ̀n gbọ̀n bẹ́ẹ̀ kò sí wàhálà. excuse me sir meet me outside sir. dèdè jókòó òkìwé mọ́lẹ̀ ń sin excuse me sir meet me outside bẹ́ẹ̀ ni pé wọ́n lọ ga bẹ́ẹ̀ mi gbé wá bí ṣe bí mo fẹ́ bá wọn ṣe meeting. wíwì mo lè má ṣe meeting yẹn mo lè mo lè sọ pé dọ̀là èmi náà dúró de. kí ló dé tó ń ṣe báyìí kí ló dé tó ń ṣe báyìí yéé ọ̀gá ẹ pẹ̀lẹ́ kí ló ṣe yín. kò yé mi kò yé mi ojú yẹn ni kò yé mi ojú yẹn ni kò yé ẹnu ni kò fi fẹ́ fẹnufẹ fẹnufẹ fẹnufẹ fẹnufẹ fẹnufẹ fẹnufẹ ẹ ẹ bá mi fún un ìmọ̀. um, oríṣiríṣi system òun ni obìnrin ní bọ̀ pẹ̀lú gbogbo nǹkan tí o sọ sílẹ̀ yìí a jẹ́ pé ehm, nǹkan kan ti ń ṣẹlẹ̀ bóyá ó ti ń ojú níbì kan tó ò fura sí. nǹkan tó ń ṣẹlẹ̀ kọ́kọ́ tó ń ṣẹlẹ̀ lára méjèèjì a níjà tí bàjá ọṣù ọ̀kọ́kọ́ tó ṣẹlẹ̀ lára méjèèjì. àṣé tí ẹ̀yin méjèèjì bá níjà ẹ kì í sọ fúnra yín kẹ́dẹ̀ sẹ́tùlẹ̀ àmì kébìlì ni àmì. a máa ń sọ father close ju bẹ ṣe rò gan lọ tí ọkùnrin bá tó bá toast ẹ lọ ló máa sọ fún mi tá a máa jọ fi ń ṣe yẹ̀yẹ́ wà á close ju gbogbo yẹn lọ tíjà bá wà máa ń sọ fúnra wa mi kàn understand nǹkan tó ń ṣe during ìjọ mẹ́ta yìí. pẹ̀lú òye làgbáwò tí Yorùbá máa ń sọ tí mi ò bá ní ṣe mistake ó ṣeé ṣe kí dírìn ti ní ojú níta. Ah, ah, ah, kò lójú níta àkó mm-hmm. possible bó ló ti fẹ́ rójú ó <laughs> eh, possible. ṣé bẹ́ẹ̀ lóbìnrin ṣe máa ń sáré change ni. ìwọ ló ń sọ̀rọ̀ báyìí kò ń ṣobìnrin nìkan èèyàn fúnra lára ẹ̀ akàndédé máa man change at any fucking time ni kàwé ń ṣobìnrin nìkan obìnrin lè change ọkùnrin lè change bó bá ṣe wọn ìwọ ló kàn máa move on pẹ̀lú láìpẹ́. ah dáàdi mi ni move on ẹ mọ̀ kó possible kí move on àmọ́ mo yẹn nífẹ̀ẹ́ dé rìn sí èmi àti ẹ ti so use mọ́ra wa gan-an bó mo move on bó mo fẹ́ kó mi lè kò kò ṣeé ṣe ni mi lè move on sa because i i love her she's everything to me i built my world around her already. then uh, rebuild it rebuild it wá ẹlòmíì tí o lè bá sọ̀rọ̀ kẹjọ start all over wá dẹ̀ move on pẹ̀lú life eh, like I said earlier. láti mi lè rí kò sẹ́ni tó lè dàbí dẹ́rìn. kò sí mọ́. dẹ́rìn is the only one tó dàpọ̀ understand ara àtọ̀run ìfẹ́ wá ti wá dáadé ìlú. ó ti yé mi. mo dẹ̀ mọ wèrè tó ń dorí ẹ̀rù mo mọ bọ́ ìgígùn kan báyìí tó wà níbi iṣẹ́ yẹn ló máa máa da gbogbo ẹ̀rù. mọ́sá ẹ̀ẹ́dẹ̀jọ́ ẹ bá mi pè pé kó kó wá rí mo believe pé ó máa wá tó bá dẹ̀ wá tẹ́ bá bá sọ̀rọ̀ ó máa gbọ́ sí ilẹ̀ ẹ kò máa sọ pé kó wá pé fẹ́ rí o tó bá dẹ̀ ti dé ẹ̀dẹ̀ máa bá sọ̀rọ̀. Ah, ok mo ti gbọ́ mo ti gbọ́ but ẹ̀yin ń ṣe ń sìn ajẹ́ lítà. ẹ kàn pé mi as in wọ́n fún un kàn pé kàn mo fẹ́ rí you want it right now. ẹ pé kẹ pé sísan. bye bye òun pàṣẹ. no no no mo mo bẹ̀ ẹ́ mi mo suggest mi. <laughs> Okay o, èmi ò tiẹ̀ wá rò pé mo ní nọ́mbà ń bí ah, báyìí. Àwọn olè fún yín mo ní ìfà. O ní. Mo mọ̀ lórí wọn. O tún mọ̀ lórí. Bẹ́ẹ̀ni sà. Ah, o lọ́ọ̀fẹ́ lóòótọ́. Àgàn. Ìfẹ́ yìí ń jà. Zero zero. Ọ̀dọ́ ìṣẹ́yẹ́. Zero eight zero two eight six. Four five. Four five nine. Ah ah, ìfẹ́ ń jà lóòótọ́ o. Yes ma. Ẹ máa ẹ má bínú sí mi pé mi ò lè jókòó pẹ́ títí àti pójú dẹ̀ máa ń ti èmi àdúrà àwọn èrò yẹn ti ń tì mí lójú. no problem ẹ wo dérìn ò kì í ṣe ọmọdé àìmọye ìgbà mo ti máa ń béèrè lọ́wọ́ ẹ pé kí ló wà láàrin ìwà àtọ̀gá ẹ̀gbọ́n ó máa ní kò sí àfìgbà tó sọ fún mi pé ọ̀gá òun lòun lóòzẹ̀ fún ó dẹ̀ ti sọ fún mi pé ẹni tóun bá fi lè lóòzẹ̀ fún ẹni tóun máa fẹ́ yìn ah, òun ló fi wá ń sọ fún yín sí pé kẹ má disappoint ẹ o. ẹ ṣe gan ma lóòótọ́ lóòótọ́ tí mi ò bá nífẹ̀ẹ́ dérin ṣẹ́wọ̀n pé mi ò ní wá síbí mi ò ní wá àwọn ẹbí ẹ̀ káàkiri ọ̀pọ̀lọpọ̀ ọkùnrin ló lè máa ń jẹ́ pé nǹkan tó ń wá tó bá ti rí tán wọ́n á sá lọ ni ẹni pé kì í ṣe pé nǹkan tí mò ń wá ni mo ṣe ń tẹ̀lé káàkiri torí mo fẹ́ fẹ́ gangan ni lóòótọ́ lóòótọ́ èmi ni mò ń fẹ́ èmi ni ó lose virginity ẹ̀ fún ṣó ti yé yín ẹ wò ó mo nífẹ̀ẹ́ gangan ni bẹ́ẹ̀ ni bèmi náà dẹ̀ tí ì má rí. Ah, ah. bẹ́ẹ̀ ṣe tó yẹ tí ì má rí lóòótọ́ kò sọ́kùnrin kan tí òkè ní èèyàn kan nínú ayé amẹ́ni tó wù èmi lọ́kàn tèmi fẹ́ fẹ́ gangan o hmm. ẹ òní dérìn ṣé láyé ìsìn tá a wà yìí ṣá máa ríru ọmọ tó dàbí dérìn tó fáìn tó yẹn hmm. ó wù mí dọ́kàndọ́kàn ni ìpè mi ni mo já àbálẹ̀ èmi náà ni mo dẹ̀ máa fẹ́ so hmm. ti yé yín mà ẹ fi ọkàn balẹ̀ kò sí problem mo fẹ́ fẹ́ ni. yes ma. dúpẹ́ lọ́wọ́ yín <laughs> gan-an o ẹ ṣe o ẹ̀dẹ̀ pa burú mi ò sọmọ burúkú. bẹ́ẹ̀ni èmi náà ò sọmọ burúkú ah, èèyàn jẹ́jẹ́ ni mí ojú kan báyìí làdá mi ní ah, ibi tí n bá kọjú sí báyìí mi ò ń fi orí káàkiri bẹ́ẹ̀ni ẹ jọ̀ọ́ ẹ bá mi send àká nọ́mbà yín yẹn jọ ok ẹ ò ní lọ́wọ́ báyìí ẹ ò mọ̀ ní. mo fò mí wà ní yàrá. ọ inú ilé ló wà ẹ kí n tó dé ẹnu géètì yín yẹn ẹ ti bá mi send àká nọ́mbà yín ẹ lè gbọ́ gbàngàn gbàngàn. mo fẹ́ jẹ́rìí àná mi ẹ ṣe gan sa. yes ma ó dà ọ́ ma. yes sir. obìnrin kì í ti láyé ẹ pẹ̀lẹ́ ma. kára ah, ah. ma yes ma. Ah ṣé òun lé mi bọ̀. mo tún lé yín bọ̀ òní sagbóyè bẹ́ẹ̀ wọlé mo ní àkótó dípẹ́ máa wọlé o ẹ ra mọ̀ ẹ ra fẹ́ àlẹ́ wà ẹ ra mo bá yín alágídí nǹkan. alágídí bíi ti báwo. dẹ́rì ni mò ń pè ní. wọn náà wò kàn tó sọ jáde ìyàwó tó fẹ́ fẹ́ òun pè lálágídí. bí mi ṣe máa ń pè má nìyẹn tó bá ti pè bẹ́ẹ̀ gbọ́ngbà mi lára ẹ̀ máa bàlá ṣojú ẹ̀ mo ń ṣe máa kiri ó dàbí oríkì fún ni. anyway àárẹ̀ yìí méjì ni kò sí tó kàn mí ṣùgbọ́n ó lè rí tóbi rò sí lára ń dùn ẹjọ́ máa ń bolo lọ. mi ò mọ ṣáà ti jáde látàárọ̀. gbà ó ló máa dé. mi ò mọ sọ fún mi. Oh. ok máa padà wá wò létà ẹ tí àwọn ènìyàn ọmọdé kò láwò létà wa ẹ ra ma ẹ bá mi kí ma ẹ ṣe ma yes ma. madam ah. ẹ ká sọ ma ẹ kọ ọjọ́ mẹ́ta ma ṣé àlàáfíà ni. adúpẹ́ lọ́wọ́ lọ́wọ́ ah. báwo ni iṣẹ́. fine ma o ṣé gbogbo ẹ̀ ń lọ dáadáa. Ah, ẹ wo adúpẹ́ fọlọ́run jàre ewu kò kọjá àfaradà mm-hmm. àmọ́ ewu madam ẹ jọ̀ọ́ tẹ́ bá bá mi ríṣẹ́ lọ́dọ̀ yín ewu mo ń wáṣẹ́. <laughs> òun wáṣẹ́ hmm. ẹ jọ̀ọ́ iṣẹ́ eléyìí tó ṣe ń bíbá ẹ̀ kọ́ ṣé kò tẹ́ lọ́rùn ni. Oh, ẹ lè understand iṣẹ́ wo là ń ṣe bí iṣẹ́ ta tún wá ń ṣe peanut lọ tún sàn wàhálà yẹn dẹ́ pọ̀. bọ́dà kò sí wàhálà tí n bá ti bẹ́ẹ̀ rí ẹni tẹ̀ àjẹkù. ọ̀ ẹ ṣe ma thank you ma. ma ẹ jù ẹ má bínú o ṣé rí ọkọ yín tẹ dárúkọ yín sìn gangan òun ló jẹ́ kí n rántí ọ̀rọ̀ kan tí mo fẹ́ sọ fún yín. àmọ́ ẹ má wàá sọ pé mi mò ń sọ fún yín ṣé ní ọmọbìnrin kan lọ́dọ̀ wa fúlẹ̀ǹgẹ fúlẹ̀ǹgẹ wọn àtọkọ yín. ó eh, pọ̀. ṣé kò ṣe dẹrùn. Ah, madam tún mọ̀ dẹ́rìn gangan ni mò ń sọ ṣé wọ́n ń gbà tó sọ wá bẹ̀rẹ̀ sí ní iṣẹ́ pẹ̀lú ọkọ yín dára pé nísìn. Ah. ẹ wò eléyìí ti rẹ́dí àti gbọ́kọ ọmọ yín lọ́wọ́. Oh, my dear. Sorry, mo really appreciate nǹkan tó wá bá mi sọ. Yes, But ẹ eh, mo fẹ́ kó mọ nǹkan mo trust ọkọ mi gidi gan ni kò dẹ̀ lè ṣerú gbogbo nǹkan báyẹn pẹ̀lú mi ṣé ti yẹ kò sí nǹkan tó nídìí tí mi ò fún so kò sí reason fún láti máa lọ bá ru ọmọ náà yẹn ṣe nǹkan báyẹn pọ̀ ṣé ti yẹ mo really appreciate ẹ gan ṣe ti bọ thank you very much yes ma ṣe ti bọ o ṣe gan ni o lè padà sẹ́nu ṣe. Ah, hmm, kò burú mà yes ma. ṣé torí ọ̀rọ̀ iná ló ṣe wá kárí ibò ní tó sùn kankan báyìí honestly ó she amazing. ń amaze mi rẹ because tó bá tó bá sọ wípé bóyá lè ṣe irú nǹkan báyẹn mo lè run mi léṣe so mo she find it difficult láti believe pé okay. ọkọ mi ó lè ṣe irú nǹkan just. Hmm. mo she ṣe kí n má tàn mo ti gbọ́ ojú mi dẹ̀ ti rí Yes. Àmọ́ kò ṣeé sọ fún mi torí pé mi ò fẹ́ bà ẹ́ nú jẹ́. Mi dẹ̀ fẹ́ lé ẹ nílé ọkọ ẹ. Mo need láti dákẹ́. Àmọ́ nísìnyí t'Ọlọ́run ti wá jẹ́ kó hàn sí ìwọ náà gangan gangan báyìí báyìí. Ìwọ lo máa wá nǹkan ṣe sọ́rọ̀ ara o. Because ah, ah Uncle Boye kòkò now. Ọ̀tọ̀ tí ẹni a máa ń gbọ́ níta. PA wọn PA wọn ọmọ yẹn ti wá kiri number one ó máa fa àárín fífún ẹ another thing ni pé ta ló mọ nǹkan tó lè ṣẹlẹ̀ it's unfair kó dáná o. so ìwọ náà ti gbọ́ tẹ́lẹ̀. mo ti gbọ́ mo fojú ara mi rí. ọ̀rẹ́ mi kí ni mo fẹ́ ṣe báyìí mi ṣáà lè máa wòran báyìí ṣé ọmọ yóò ní gbọ̀kan mọ́ mi lọ́wọ́ báyìí. mo yin question tó bí mi léèrè yẹn ò right èmi kọ́ ni máa sọ fún ẹ̀ nǹkan tó máa ṣe wo. Ah tó bá kọwájú sí ẹ kò ta tó bá ti kẹ̀yìn sí ẹ ta tó bá dẹ̀ ti kò wọ nìkan dèrò ara ẹ̀ pa. promise adé promise promise adé promise. Adébóyè Akínkànmí. <laughs> If this is what we call love, <laughs> I'm so much love in this moment. I'm so in love with you. <laughs> Boy, tẹ́lẹ̀tẹ́lẹ̀ mi ò gbàgbọ́ pé mi ò lè ṣe but now mi ò ní choice you kí n gbàgbọ́ lọ. kí ni nǹkan tó wà láàrin ìwà àti bíi mo ní ṣóun listen sí rẹ ṣá mo rò pé ò ń gbọ́ rẹ dáadáa kí ló fẹ́ wà láàrin èmi àtọmọṣẹ́ mi ju ọ̀gá sí ọmọṣẹ́ lọ àbí kí ni nǹkan tó ń tọ́ láti sọ ohun tèmi mú gbọ̀ngàn òun nìyẹn ọ̀gá ni mo jẹ́ sí dérìn ohun tẹ̀yin bá mọ̀ nípa àwa méjèèjì ní kẹsàn àbí tó ra ṣiṣẹ́ níbì kan náà ni. ọ̀dà sọ̀rọ̀ ah. um, mi ì fẹ́ ká làágùn jù lórí ọ̀rọ̀ because nǹkan tó lè jẹ́ ká tètè ní àgbọ́yé dáadáa láàrin ara wa lálẹ́ nǹkan tó simple ni tó bá ti mọ̀ wípé kò sí nǹkan kan láàrin wa àti dẹ́rìn ó yá fi gbogbo nǹkan tó ní ní ìgbésí ayé fi ṣẹ́ pèsè. yes. mo yin. yẹ. mo yin kémi máa ṣépè. bẹ́ẹ̀ ni ṣépè in fact kò tí ẹ ṣe gbogbo nǹkan tó bá mọ̀ ó yá tó bá mọ̀ ìpẹ́ kò sí nǹkan kan láàrin wa àti ọmọbìnrin yẹn ó yá fi ìgbésí ayé ẹ̀kọ́ fi ṣépè sí. ẹbí mo yin kí n máa ṣépè nínú ilé mi mo yin kí máa fi gbésí ayé mi ṣépè mo yin ìjọ wo ló dà báyìí kí máa ṣépè nínú ilé lẹkùn wọn la ṣí sílẹ̀ àbí kò wo la ṣí sílẹ̀ gbogbo èpè tá a bá ṣẹ náà ibo ló fẹ́ fò lọ kì í ṣe orí àwọn méjèèjì náà ló ń bọ̀ ah no no no no no no no o disappoint me gan seriously big time o disappoint me kì máa ṣépè lórí nǹkan tí mi ò mọ̀ mo mọ̀ ọmọọṣẹ́ mi lè yàn kí ló kù tó fẹ́ kí ṣe ṣé kí parọ́ mọ́ra mi ni o tí ìròṣẹ́ kí sọ pé mo ṣe ni àbí wàhálà ti fẹ́ pọ̀ ju tèmi wàhálà ti fẹ́ pọ̀ ju tèmi lọ èmi ò understand eléyìí mọ́ o yé yé mi ò understand ọ̀rọ̀ obìnrin kò kò ń yé mi o kò ń yé mi ò mi ò understand mọ́ ni o eléyìí ti sú mi o. wọ́n ti gbẹ́ ẹ̀ gbọ́. Hmm. kò sẹ́ni tó máa ṣe ẹ́ kò sẹ́ni tó máa ṣe òdejò tó lọ́lọ́mọ yìí ti kéré jù sí ẹ tí mo ló máa wá gbọ́ níta. ṣé wọn náà ti gbọ́ nǹkan tó sọ ò ń ṣe mí bí ẹni kórìí mi ti dàrú ò jẹ́ kí n má ríra mi bẹ́ni pé mi ò lọ́pọlọ ìwọ náà gbọ́n kan tó sọ́ọ̀sìn o etí kéré jù sí wa ṣé mi ò mọ̀ pọ́nmọ kékeré ni èmi ò mọ̀ pọ́nmọ yẹn kéré sí ẹ màá gbé irú ọmọ kékeré yẹn màá gbé lórí ẹ ṣó wo etí gbọ́ àbó mojú rí àbí kí ni nǹkan tí mo fẹ́ sọ gan-an ó ti dọ́pọ́lọ́ mi irú mi mọ tí mo fẹ́ wí. ìwọ̀nba ní nǹkan dùn mọ́ ọ̀rẹ́ wa ìwọ̀nba lọ́ni nǹkan dùn mọ́ o. obìnrin ọlọ́jà abara dúdú ọ obìnrin mànú mo gbẹ̀bí fóbìnrin obìnrin má ṣe bá mi jà ẹ̀yin níyà gbogbo ayé ẹ má ṣe dọ́nà mi ẹ jẹ́ kọ́nà mi là. I don't need to prove it. Like seriously, I'm so much in love with you in paradise. àbó orí mo nídìí látọwọ́ ẹ kí ló ń ṣe tí ò ṣe kí ló ń ṣe tó ń ṣe àfi tó bá máa wo pé kí ló ń ṣe tó máa lọ fi ṣe nílé ọkọ ẹ tó bá fọkọ ni kí ló ń ṣe tí mo ṣe ẹ kí ní Me ní me. hello. hello baby. Dẹ́rì sọ̀rọ̀ náà now. náà bẹ́ẹ̀ wò ni gbogbo orí burúkú yìí náà. wọ́n táì tó pè mí ò ń pè mí lálẹ́ ìwo táì tó bá ní mẹ́sẹ̀ kan tó fẹ́ pàṣẹ ẹ̀ ń pè mí lóyún lálẹ́ nínú ilé oníranù láyé ẹ̀ mi sọ̀rọ̀. kúrò lórí fóònù jọ. mo lóye mo ti ṣe fún bóyá sí. ẹ̀mí ìjọ tí yóò tún ti sábà dé náà. ṣé kò ní love me need to triple leg me. àwọn mi yìí bí à ń jà nítorí ọ̀rọ̀ ẹ táìmì yẹn ló wá pè sí ṣé kí ìyàwó mi wá gbàgbọ́ pé lóòótọ́ lóòótọ́ èmi àti ẹ ń fẹ́ra ni ṣé kó gbà pé nǹkan kan wà láàrin wa lóòótọ́ lóòótọ́ ni. fúnra ẹ̀gà òróǹro láàrin ẹ̀rọ òróǹro ẹyẹ láàrin ẹran Ororo, láàrin ẹran Ororo, ẹ láàrin ẹran aláìmọ̀kan jẹ́ ojúmọ́ ẹran òun ẹ ò wí fún ni aláìmọ̀kan jẹ́ ojúmọ́ ẹran. Juma.